èyí làwọn tó fẹ́ẹ́ di gómìnà ondo lábẹ́ àsíá ẹgbẹ́ apc àsìkò tá a wà yìí kì í ṣèyí tó dẹrùn rárá fún gbogbo àwọn olùdíje tó ń jáde láti du ipò gómìnà ìpínlẹ̀ ondo nínú ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́jọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún 2024 yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn aṣáájú ẹgbẹ́ all progressive congress apc lórílẹ̀‐èdè yìí ti kéde pé ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ ondo ni gómìnà tí yóò bá gorí àlééfà yóò ti jáde wá wọ́n ní àwọn olùdíje láti ẹkùn ọ̀hún nìkan ni wọ́n lè kópa nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ àwọn tó ń bọ̀ lọ́nà ìjọba ìbílẹ̀ mẹ́fà tí wọ́n wà lábẹ́ ẹkùn gúúsù yìí ni ẹsẹ̀ odò ìlàjẹ ìrèlé ilẹ̀ olúyì òkè igbó òdígbó àti òkìtìpupa bí wọ́n sì ṣe ń tòórè láti ọdún 1999 tí ìjọba democracy sáà yìí ti bẹ̀rẹ̀ àkùngbà àkókò ní ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Ondo ni olóògbé Adébáyọ̀ Adéfálátì ti wá olóògbé dókítà Olúṣẹ́gun Àgàgú tó ṣe ìjọba lẹ́yìn rẹ̀ wá láti ìlú Ìjú Odò níjọba ìbílẹ̀ Òkìtúpa ọmọ bíbí ìlú Ondo níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo lẹ́kùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ondo ni dókítà Olúṣẹ́gun mímíkò nígbà tí ipò ọ̀hún tún padà sí ẹkùn ìdìbò àríwá pẹ̀lú dídìbò yan olóògbé Rotimi Akeredolu tí í ṣe ọmọ bíbí ìlú Ọ̀wọ̀ lọ́dún 2016 lóòótọ́ inú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn gómìnà tá a dárúkọ wọ̀nyí ti díje dupò pẹ̀lú bó ṣe jẹ́ pé abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy AD ni olóògbé Adéfarati ti díje tí olóògbé Olúṣẹ́gun Àgàgó sì díje láti inú ẹgbẹ́ People's Democratic Party Mímíkò díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour nígbà tí olóògbé Akérèdọ́lù wá láti inú ẹgbẹ́ All Progressives Congress síbẹ̀ kò sí ẹkùn kan tó díje lẹ́ẹ̀mejì léraléra yàtọ̀ sí mímíkò àti akérèdọ́lù tí wọ́n wọlé fún sáà kejìkejì ọ̀rọ̀ ẹlẹ́kùnjẹkùn yìí wà lára ohun tó mú kí Èyítayọ̀ Jẹ́gẹ́dẹ́ tí í ṣe ọmọ bíbí ìlú Àkúrẹ́ lẹ́kùn àárín gbùngbùn Oǹdó fìdí rẹmi nígbà tó fi àgídí díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ PDP ní kété tí mímíkò parí ìṣèjọba rẹ̀ lọ́dún 2015 látìgbà táwọn aláṣẹ ẹgbẹ́ APC ti fi ìpinnu wọn hàn lórí ọ̀rọ̀ agbègbè tí wọ́n fẹ́ kí gómìnà tó ń bọ̀ ti jáde lára kò ti rọ okùn tí kò sì tún rọ adìyẹ láàrin àwọn olóṣèlú tó wá láti agbègbè náà ikú tó pa Rótìmí Akérédolú wà lára ohun tó fẹ́ ba nǹkan jẹ́ mọ́ àwọn èèyàn ẹkùn náà lọ́wọ́ nítorí lọ́gán tí wọ́n ti kéde ikú arákùnrin láàárọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 lóríṣiríṣi àwọn èèyàn kan ti ń jáde láti fi èròǹgbà wọn hàn pé àwọn pẹ̀lú fẹ́ díje dupò gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn bíi mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ti jáde tí wọ́n ní àwọn fẹ́ẹ́ di gómìnà ìpínlẹ̀ Ondo láti ẹkùn ọ̀hún nìkan lára àwọn tó ti fi èròǹgbà wọn hàn ní gómìnà tó ń ṣèjọba lọ́wọ́ báyìí ọ̀nàrẹ́bù Lọ́kì Orímìsàn Ayédatiwa Olúṣọlá Òkè tó ti díje lẹ́ẹ̀mẹ́ta sẹ́yìn Wálé Akíntẹ̀rìnwá Jimoh Ibrahim Máyọ̀wá Akínfọlárìn Olúgbénga Ẹ̀dẹ́mà Jimmy Odímáyọ̀ Isaac Kẹ́kẹ́mẹ̀kẹ́ Olúmídé Felix paul akíntẹ̀lúrẹ̀ olúṣọlá ìjì àti ọ̀jọ̀gbọ́n adédayọ̀ fádùnilé pẹ̀lú àwọn míín nínú gbogbo àwọn tí wọ́n fìfẹ́ hàn pé àwọn fẹ́ẹ́ díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress yìí olúṣọlá òkè àti gómìnà ayédatiwa nìkan ni wọ́n tì jáde sí gbangba láti kéde fún gbogbo èèyàn pé àwọn fẹ́ẹ́ díje ọmọ agbègbè kan náà níjọba ìbílẹ̀ ìlàjẹ làwọn méjèèjì kódà ìlú wọn kò fi bẹ́ẹ̀ jìnnà síra wọn ọmọ bíbí ìlú ìlówó ní òkè nígbà tí wọ́n bí ayédatiwa ní òbí ńlá òkè ló kọ́kọ́ fi èròǹgbà rẹ̀ yìí hàn nígbà tó kó àwọn alátìlẹyìn rẹ̀ kan lọ sí olú ilé ẹgbẹ́ APC tó wà lágbègbè Òyèmẹkùn nílùú Àkúrẹ́ lọ́jọ́ ajé monde ọjọ́ kọkànlá oṣù kẹta yìí níbẹ̀ ló ti báwọn olóyè àti àgbààgbà ẹgbẹ́ sọ̀rọ̀ pé òun ṣetán láti díje nítorí òun nìkan lòun ní ìrírí jù láàrin àwọn tó ń làkàkà láti díje yìí ó ní àwọn mẹ́ta làwọn jọ ní ìrírí òṣèlú tí kò láfiwé nínú àwọn tí wọ́n ń pe ara wọn ní olóṣèlú nípínlẹ̀ Ondo ó ní òun Olúṣọlá Òkè dókítà Mímíkò àti olóògbé Rotimi Akeredolu àwọn méjì tó dárúkọ sókè yìí ló ní wọ́n ti lọ sáà tiwọn tó sì jẹ́ pé òun nìkan ló tí òun tún lè ṣe iṣẹ́ náà dáadáa nítorí àtàrí àjànàkú lọ̀rọ̀ ipò gómìnà kì í ṣe ẹrù tí ọmọdé lè tẹrí sí rárá òkè ní òun rọ alága APC nípínlẹ̀ Ondo Adé Adétìmẹ́yìn láti mú ìdúró rẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ ó ní kò gbọ́dọ̀ gba ẹnikẹ́ni láàyè láti halẹ̀ tàbí dúnkokò mọ́ òun lórí ìgbìyànjú rẹ̀ láti ṣe ohun tó ń tọ́ ọjọ́ kejì tí í ṣe ọjọ́ ìṣẹ́gun tó sì dé ọjọ́ kejìlá oṣù kẹta ní gómìnà Ayédatiwa náà kó èrò jọ sí gbàgede ńlá arcade èyí tó wà níwájú ọgbà ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo l'Àkúrẹ́ níbi tóun náà ti fi èròǹgbà rẹ̀ hàn pé òun fẹ́ díje ayédatiwa náà kọ́kọ́ ṣàbẹ̀wò sí olú ilé ẹgbẹ́ APC lákùrẹ́ níbi tí alága àtàwọn àgbààgbà ẹgbẹ́ péjọ sí láti sọ èròǹgbà ọkàn rẹ̀ fún wọn lẹ́yìn tó kúrò níbẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ múrílé gbàgede arcade ní alágbàká níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti péjọpọ̀ fún ètò ìkéde tó ní òun fẹ́ ṣe níbẹ̀ ayédatiwa nínú ọ̀rọ̀ rẹ̀ ni òun náà ti ṣetán láti bá wọn díje lábẹ́ àṣẹ ẹgbẹ́ APC nítorí òun kò gbàdúrà rárá kí ọlọ́run ṣe òun ní gómìnà ọlọ́dún kan péré ó ní ìfẹ́ inú ọ̀gá òun olóògbé Rotimi Akeredolu lòun tẹ̀lé nítorí àìníye ìgbà ni àkẹ́tì fúnra ẹ̀ ti sọ kó tó kú pé ohun ayé látiwa ni yóò tẹ̀síwájú níbikíbi tí òun bá bá ètò ìṣàkóso ìpínlẹ̀ Ondo ó ní òun nìkan lòun kún ojú òṣùwọ̀n jùlọ nítorí òun mọ ibi tí bàtà ti ń ta àwọn aráàlú lẹ́sẹ̀ àti pé ọjọ́ pẹ́ díẹ̀ tí òun àti àkẹ́tì ti jọ wà lẹ́nu kìnní ọ̀hún lára àwọn tó péjú pésẹ̀ síbi ìkéde ìta gbangba tí gómìnà ṣe lọ́jọ́ tá a wí ni igbákejì gómìnà ọláìdé adélámì olórí ilé asòfin ìpínlẹ̀ ondo ọ̀nàrẹ́bù ọlámídé ọládìjí asòfin tó ń ṣojú àwọn èèyàn ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ondo nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin làbújá ọ̀nàrẹ́bù abíọ́lá mákindé àjàyí bọ́dọ́fíìsì olúgbéngàlè tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà fún àkẹ́tì olóyè Jamiu Ẹ̀kúngbà láti ìlú Ọ̀wọ̀ àtàwọn olóyè ńláńlá nínú ẹgbẹ́ APC ọ̀kan òjọ̀kan awuyewuye ló ti bẹ̀rẹ̀ sí súyọ lọ́gán tí gómìnà Ayédatiwa parí ètò ìkéde ìta gbangba tó ṣe àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan ni wọ́n kọ́kọ́ yarí wọ́n tutọ́ sókè wọ́n fojú gbà á lórí ohun tí wọ́n ní olórí àwọn Ọlámídé sọ níbi ètò náà wọ́n tàbùkù Ọlámídé nínú àtẹ̀jáde kan tí wọ́n sáré fi síta èyí táwọn mẹ́tàlá fọwọ́ sí pẹ̀lú bó ṣe sọ níta gbangba pé gbogbo àwọn aṣòfin mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún Ayédàtiwa àwọn aṣòfin Tinubu ọ̀hún ní ìfẹ́ inú rẹ̀ ló ṣe o àwọn kò rán níṣẹ́ tó lọ jẹ́ níbi tó ti sọ̀rọ̀ nítorí kò síbì kankan tí àwọn jọ jókòó sí ṣèpàdé pé àwọn ń ṣe àtìlẹ́yìn fún gómìnà Ayédàtiwa wọ́n ní àwọn kò ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀ mọ́ rárá nítorí ó fẹ́ dàbí pé àṣejù rẹ̀ ti ń pọ̀ jù àwọn aṣòfin kò tí ì rí èdè àìyedè ọ̀hún yanjú láàrin wọn ní gbogbo àsìkò tá a fi ń kó ìròyìn jọ lọ́wọ́ janjan bí ààrò oníbúrẹ́dì lọ̀rọ̀ náà sì ń gbóná lọ́wọ́lọ́wọ́ tí kò sẹ́ni tó sì lè sọ ibi tí yóò yọrí sí aláròye gbọ́ pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ní ẹgbẹ́ All Progressives Congress nípínlẹ̀ Ondo fi ètò ìdìbò abẹ́lé nínú èyí tí wọn yóò ti yan olùdíje sípò gómìnà ọ̀hún sí lára ohun tó sì ń kọ àwọn èèyàn lóminú rèé nítorí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n kọ́kọ́ kéde pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin yìí kan náà ni àwọn fẹ́ ṣètò ìdìbò abẹ́lé tàwọn kò sẹ́ni tó tí ì lè fọwọ́ sọ̀yà nínú gbogbo àwọn tó ń làkàkà láti díje lábẹ́ àsíá ẹgbẹ́ APC pé òun ni tíkẹ́ẹ̀tì ìdíje gómìnà yóò já mọ́ lọ́wọ́ nítorí gbogbo wọn ni wọ́n gbàgbọ́ pé ẹni tí ààrẹ Bọ́lá Tinubu bá ti yàn ni yóò díje bí ọjọ́ tí wọ́n mú fétò ìdìbò abẹ́lé ṣe ń súnmọ́lé lálákòrókùn tí kò sì tún ra adìyẹ pẹ̀lú àbújá lókù tí ọ̀pọ̀ àwọn olùdíje ẹgbẹ́ apc ń gbé ibẹ̀ ni wọ́n ń gbé jùlọ báyìí gbogbo wọn ni wọ́n ń lo ẹsẹ̀ tí wọ́n sì ń wá ojú rere àwọn tó súnmọ́ ààrẹ bóyá nǹkan ajẹsẹnu re fún wọn aláròye tún kó gbọ́ pé láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí ni ààrẹ tinubu pe ìpàdé àwọn tọ́rọ̀ kàn sílùú àbújá níbi tí wọ́n ti fẹ́ jọ jíròrò lórí ẹni tó yẹ kí wọ́n gbé àsíá ẹgbẹ́ lọ́wọ́ láti díje dupò gómìnà tó ń bọ̀ nínú oṣù kọkànlá ọdún yìí